ìṣẹ́jú akàn apẹ́lẹ́ tí omi torí pé ìsàlẹ̀ ọ̀rọ̀ tá à ń wò yẹn ọ̀hàn ó lẹ́gbìn ẹ má torí pé ẹ torí pé táyé ti ṣe oríire ẹ akẹ́yìndé àá ó ti lọ sí London ó wá torí ẹ̀ ó wá fẹ́ sáré kọjá kádàrà má wà gbadagbò ṣiṣẹ́ torí pé àgbé orí kan náà wá sí ilé ayé má torí pé Dèjì ó mà wà ní London ó mà ti ra mọ́tò ó mà ń kọ́lé mọ́lẹ̀ tí oríire ò bá sí ní London ti Dèjì wà my sister my brother ee eh, tó bá kọ̀ lọ sí London ó kọ̀ lọ ó kọ̀ lọ lásán láṣẹdùmarè àní ṣe lásán torí náà ká múra síṣẹ́ ká tẹpámọ́ṣẹ́ ká dẹ̀ kún fún àdúrà láṣẹdùmarè àtẹmí àtẹ̀yìn àjọ ṣoríire ẹ àjọ gbé nǹkan rẹ̀ ṣe láyé ṣẹrí mọ́tò tó ń sọ yẹn mọ́tò yẹn àá bá wọn wà ilé tó ń kọ́ yẹn àá bá wọn kọ́ gbogbo kan tó wá já nílé ayé pátápátá gbogbo báyìí ni a máa bá wọn ṣe nítorí náà bí mo ṣe sọ ẹ múra ṣe máa wá gbàgbé pọkátì wa ní oṣù bàbàbà oṣù bàbà tá a dé ìlàṣẹ Èdùmàrè kò ní kó wa lọ́mọ lọ kò ní kó wa lẹ́rù lọ kò ní kó wa ní dúkìá lọ ká gbìyànjú tí Ọlọ́run bá ń ṣọ́ wa ká máa ṣọ́ra wa náà torí pé ọ̀hún tó bá pèrè ń fọláhùn ṣọ́ tó lọ́n gbogbo ọ̀pẹ ọ̀ tó bá ṣubú lásán o ṣubú ọ̀yọ̀ ò ní ẹ̀ torí náà ká gbìyànjú ẹ̀ ká ṣe pẹ̀lẹ́ hm, ká máa ṣọ́ra wa ẹ̀ ká má torí pé ẹ̀ after all Ọlọ́run ló dá mi òun ló ń ṣọ́ mi torí rẹ̀ ká máa ṣe bó ṣe wù wá oṣù tá yìí oṣù pẹ̀lẹ́ ká kú fàdúrà ká dẹ̀ máa ṣe sùúrù ká máa ṣe jẹ́jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́ láṣẹ Olódùmarè á kíra wa merry christmas á tún wá kíra wa happy new year happy new year ah, àmọ́ tó wá kí yín pé ẹ̀yin tèmi nílé wa kí ló ń ṣẹlẹ̀ new year yìí ibo pàtó ti yín fún bẹ́ẹ̀ ni inú fi kí wa káàbọ̀ sórí ètò yín ètò wa Miliki Express ká má miliki ká má mùkúlú mùkẹ́ kẹ́lẹ́ pé inú mi dùn ayọ̀ mi kún láti wá sórí ètò tèmi torí pé tẹ́ bá ti rí ìdùnnú wọlé dé ayọ̀ wọlé tọ̀yìn wá ẹ̀rín ẹ̀rín kéèké ó wọlé tọ̀yìn wá orúkọ tèmi ni Bímbọ́ Badmus Madiva pẹ̀kẹ́ mi lójú oge kò sí ìtẹ́ pèmí báyìí wọn kò mi every time always talk ṣàtìrí always talk ẹni mọ́kẹ́mi Madiva náà kò sí ìtì ṣe kíni kò sí ìtì mi ò kí ń jẹ́ ẹ máa wọ pé ó ṣe mi nìkan lónìí hey ara lé mi partner in success mi ọmọ tó kẹ́ dọ̀ọ́lé ó fẹ́ràn owó pọ̀ àmọ́ kó lè da ètò yìí náà ni Tókẹ́ bá lọ ó ṣe kí ni ó fẹ́ kí ètò yìí máa tẹ̀síwájú kó máa lọ síwájú sí i òun ni Tókẹ́ ṣe kí ni ó ṣe lọ ó lọ ìrìnàjò kékeré kan láti lọ kó owó wá láti lọ kó ọrọ̀ wá láti lọ kó ajé wá fún ẹ̀yin tiwa nílé àmọ́ ètò tèmi hmm, ó máa dùn ó máa lárinrin torí pé a ní ohun tí ó pọ̀ tí a bá ṣe kí ni tí a máa kọ́ ẹ̀kọ́ lórí ẹ̀ ṣàbáyé ilé ni mo ní àlejò tó ṣe kí ni tó tó wà on point àlejò mi ẹ má yẹ kí n ja yín sí a tún wá ní abala tí a bá fún yín abala hmm, ẹ má yẹ kí n abala yẹn ti máa ja yín sí ẹ ti máa mọ̀ pé àkọ́ sí bí ìbọ̀sọ̀ nìyẹn ẹ má yẹ kí n ja yín sí àmọ́ ní báyìí ọ̀pọ̀ ti tún entertainment news yẹn ìròyìn ìdárayá ẹ ká lọ gbọ́ ohun tó happen ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ètò ṣì ń tẹ̀síwájú à ń bọ̀. èyí ni ìròyìn ìdárayá ní ṣókí Nkechi Blessing ọmọ Ìgbò tó ń jẹ́ òṣèré orí ìtàgé elédè Yorùbá tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ pátápátá lórí ìròyìn ìkọnu ìfẹ́ síni tó ń jẹ́ àwọn ìwọ̀n látàrí àwòrán tó ń tàn káàkiri lórí ẹ̀rọ ayárabíàṣá níbi tí ọ̀kan lára àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ Tolú Originator ti kọnu ìfẹ́ sí i. ó sọ wípé eré orí ìtàgé ni òun ṣe o àti pé òun jẹ́ òṣèré gidi ló yẹ káwọn èèyàn rò wípé òdodo àti òtítọ́ ni ó tẹ̀síwájú àti jẹ́ káwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ wípé láti àsìkò tí àsìkò bá tó òun máa fi olólùfẹ́ òun tòótọ́ hàn òun ò lè fi pamọ́ rárá torí pé ó jẹ́ ohun ayọ̀ ó wá tọrọ wípé kọjọ o ohun tí òun retí ní ọdún 2019 òun ni ọjọ́ ìbí òun tí yóò wáyé nínú oṣù kejì ọjọ́ kẹrìndínlógún lẹ́ẹ̀kan sí ẹ má bínú èèyàn olólùfẹ́ mi ẹ dẹ̀ kú àdúrótì mi. láìpẹ́ láì jìnà Máa ṣe àfihàn ìtàn ìgbà ìkorò nínú ìrìnàjò ayé mi. Tọ́lẹ́ni tó sọ èyí di mímọ̀ Mercy Àyígbè ni o. Ó sọ lórí ẹ̀rọ ayárabíàṣá wípé òun jẹ́ ọ̀kan lára àwọn akíkanjú obìnrin tó wà láyé torí pé òun ti la iná kọjá àti wípé òun ti rókun òun dẹ̀ ti rí ọ̀sà. Ó wá gba àwọn obìnrin àti ọ̀dọ́ ibi tirẹ̀ lámọ̀ràn wípé kí wọ́n má ṣe jẹ́ kí ipò tí wọ́n bá wà báyìí kó dí ìgbéga wọn lọ́wọ́ nítorí pé òun ní tòun o òun pinnu láti di aṣẹ́gun òun sì di aṣẹ́gun. adẹ́rìn-pọ̀ṣọ́dún ni àpòròrò ó fi ọkọ̀ tuntun bọ̀gìnìbọ̀gìnì ta ìyá rẹ̀ lọ́rẹ́ lọ́jọ́ ìbí rẹ̀ ní ilé ìjọsìn ó sọ wípé òun dúpẹ́ fún gbogbo àmọ̀ràn àti àdúrà wípé kí ọlọ́run wá túbọ̀ fún òun ní okun àti agbára láti ṣe jù báyìí lọ fún ìyá òun a kí ìyá àpòròrò kú èèwù ọjọ́ ìbí ẹ̀mí wá ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé. tìmáyà tìmáyà tìmáyà ti yí ọ̀rọ̀ rẹ̀ padà o lórí ìgbéyàwó ó sọ wípé ìgbéyàwó dùn púpọ̀ ó dùn ó dùn ó lárinrin ó ní òun sọ èyí nítorí pé àwọn èèyàn ti rí sóun lórí pé òun sọ pé ìgbéyàwó ò sí nínú ọ̀rọ̀ òun lásìkò yìí ó wá sọ èyí ní ilé agodo níbi tí òun àti Fino pẹ̀lú àwọn ọ̀rẹ́ wà tí wọ́n ti ń jẹ ìgbádùn ọmọge tó rẹwà jùlọ ní ilẹ̀ nàìjíríà ní ọdún 2004 anita ti fi ọkọ rẹ̀ sílẹ̀ ọkọ rẹ̀ ti ọdún mọ́kànlá tom Ó sọ wípé ó jẹ́ ohun tí àwọn ti rò dáadáa àti fún ìlọsíwájú àwọn ọmọ àwọn ló jẹ́ kóun ṣe ìpinnu tí ó nira yìí láti fi ọkọ òun sílẹ̀ wípé kí aráyé má ṣe bú òun torí pé òun ti ro àròjinlẹ̀ lórí rẹ̀. A kí gbogbo àwọn olólùfẹ́ wa kú ewu ọdún tuntun. Kò jù bẹ́ẹ̀ lọ lábala ìròyìn ìdárayá ẹ máa bá wa kálọ.